الحمد لله الحمد لله الذي خلقنا من نفس واحدة والصلاة والسلام على رسولنا محمد وعلى آله وصحابته أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عباد الله اتقوا الله تعالى وخالق الناس بخلق حسن ولا تتشبهوا بأهل الضلال والكفر واعلموا أن الإسلام دين رحمة علمنا الإحسان إلى كل الناس المسلمين وغير المسلمين ونهانا عن التشبه بهم وبعيادهم لأننا قدوة لهم ليس هم قدوة لنا أدقل دولهم وباوا أدقل دولهم وباتي أدوا لا تدو أراري ولو دوا Amanu ẹ̀mí kan náà ló ti bí gbogbo wa dìde òun ni ànábì wa Adam alayhi salatu wassalam ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó bá ànábì wa Muhammad ẹni tó jẹ́ pé ọlọ́run bá pa á ipe kọ́ máa wá wo àwọn àwà dáadáa fún wa ká lè máa kọ́sẹ̀ rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni tí máa ṣe dáadáa sí gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àtàwọn tí èsè mùsùlùmí à ń jẹ́rìí pé kọ̀sẹ́ni tá a bẹ̀ tá a pè tọ́lẹ̀tọ̀ sísìnsìn lẹ́yìn ọlọ́run ọba wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni láàrin àwa mùsùlùmí àtàwọn tí wọ́n ṣe mùsùlùmí ọlọ́wọ́n bá wa ọdá wa ọwá máa máa kì wá sínú ara wa kò sínú ẹbí kan tẹ́ẹ̀dẹ̀ lẹ́nu àbí láwùjọ kan àbí ní stíríìtì kan nílùú kan tẹ́ẹ̀ ní rí ẹlẹ́sìn oríṣiríṣi ọlọ́run ọba ọwá jẹ́ àwọn ìwọ̀ tí a jẹ wọ́n àwa mùsùlùmí ìwọ̀ tá a jẹ wọ́n ọlọ́run jẹ́ àmà àwọn tó yẹ ká ṣe fún wọn ọlọ́run ṣàlàyé nǹkan tó lọ́run ọba ò fẹ́ ká ṣe nípasẹ̀ wọn ọlọ́run ṣàlàyé èyí tí wọ́n ní ká ṣe fún wọn yẹn a gbọ́dọ̀ má ṣe é bó ṣe jẹ́ pé inú wọn ò dùn sí bí wọn ò ṣe sin lọ́n pẹ̀lú wa bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ wá fẹ́ràn wọn débi kátún wá máa ṣe tí ọlọ́run bá ní ká má ṣe pẹ̀lú wọn al-Islam bayna al ń bẹ láàrin àṣejù àti àìṣètò al-wasatiyya moderation òun ni wọ́n ń pè ní kíyàn má ṣe àìṣe ètò kíyàn sì má ṣàṣejù ọ̀pọ̀lọpọ̀ wa a bó ṣe yẹ ká bá àwọn non-muslims a bó ṣe yẹ ká bá wọn lò àwọn mínú wa wọ́n ń ṣàṣe ètò gbogbo nǹkan ni wọ́n gbogbo nǹkan ni wọ́n jọ máa ṣe àwọn wa àwọn sàṣejù dáadáa tọ́lọ̀ ní kásì fún wọn òun sí ẹ̀ ní ṣe kankan bẹ̀ nígbàtí o ti sẹlẹ́sìn rẹ̀ aburú ní ọmọ sísì kí lẹ́sìn sọ nípa ẹni tí èsì mùsùlùmí àbí wọ́n ń sọdún kí ni ìhà tẹ́sìn kọ́ sí ọdún wọn ẹjẹ́ alọ́lẹ̀ mà ẹ̀yìn arúsìn ọlọ́run ike ọlọ́run ọba wa ọba dáadáa ni ó ṣe islam ní ẹ̀sìn àánú àti ẹ̀sìn kẹ́ fẹ́ni tó bá gbọ́yé ma yuridillahu bihi khayran yufaqihuhu fi ddin kama qala sallallahu alaihi wasallam anábìrẹ́ ni tó lọ́n bá fẹ́ ṣàánú àgbọ́yé ẹ̀sìn ló máa fún ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ni táǹjókọ́ mùsùlùmí àgbọ́gbọ́yé ẹ̀sìn àwọn kan islam condemn méjèèjì bó láti wá ma àwátá ń sàṣe ètò àtàwà tí a ń ṣe àṣejù àtàwà tá a wà lójú ọ̀nà tá a ṣe àìṣe ètò tá a ṣe sàṣejù ọlọ́run ọdá gbogbo wa ọdá wa bọnú ara wa ọlọ́run dá abọ́gí bọ̀pẹ̀ ọdá yahudi ọdá nasara àwọn alátẹwọ́ ọlọ́run dá free thinker òun ṣe ìgbà ń bẹ́ mulhidun ni wọ́n ń pè wọ́n wọ́n ni ọ̀sọ́lọ̀ bí bá ní omi tí ń jáde látòkè sánmà òrùn tí ń yọ wọ́n ni nature gbogbo ẹ̀ kò sọ́lọ̀ ni làwọn ń gbé káàkiri ẹ̀rí àwọn àtàjẹ́ mùsùlùmí dodo ọlọ́run ọba ó sọ fún wọn ní Koran ipe kálọ̀ lè mọ̀ wípé gbogbo wa pátá àti abọ́gibọ̀ pẹ́nu wa yahudi nu wa nasara nu wa ẹni tó gbà pọ́ ọlọ́run bá ń bẹ tó sábà ti jẹ́ èèyàn tó bá ti jẹ́ èèyàn ọlọ́run jẹ́ oyé wa pé broda wa nínú ẹ̀jẹ̀ kìí ṣe broda nínú ẹ̀sìn ọlọ́run bá sọ náà al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní yá ayyuhan nas mo pè ẹ̀yin èèyàn ittaqu rabbakum allazi khalaqakum min nafsin wahida ẹ bẹ̀rù ọlọ́run ọba tó dá gbogbo yín látara ẹ̀mí kan tàlẹ̀ ẹ̀mí kan yẹ jama annabi wa adam alayhi salatu wassalam ìtumọ̀ ni gbogbo bẹ́sìn ọba dà yín pọ̀ ẹ̀jẹ̀ dà yín pọ̀ ìyá yín òun sì ni àwa bẹ́ẹ̀ bá túra yín tuutu ẹ padà lọ lè parí sọ́dọ̀ ádámù àti àwa a jẹ́ pé ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀jẹ̀ òun náà ní gbogbo àwọn tí ì ṣe mùsùlùmí ọ nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ èyí tí wọ́n lè fi wọnú Islam ó sì máa ṣàánú wọn ọ máa ṣe fún wọn ọ máa sọ̀rọ̀ tútù sí wọn ayọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa anábì ní kullukum li adam sallallahu alaihi wasallam anábì ní kullukum li adam gbogbo yín pátápátá ọmọ anábì adama ni yóò wa adamu min turaba adam nínú ẹ̀pẹ̀ láti dá òun o kullukum li adam gbogbo yín gbogbo adam gbogbo èèyàn tó bá ti rí bàbá kan náà ló bí gbogbo yín kìí pé tó bá rí báyìí ìjọkọ̀ wá ló ṣe mí ẹ̀rin pé sọ́ọ̀pá ni àbọ̀bàjà àbọ̀bà tiẹ̀ ọmọ ìyá rẹ̀ ẹ̀jẹ̀ lọ́fẹ́ bá ìbá àmà sẹlẹ̀sẹ̀ rẹ̀ anábíwá Muhammad sallallahu alaihi anábí ń kí àwọn sàhábà anábi wa atibi ìsẹ́yí àtàlẹ́hásánà anábi ní bẹ́ẹ̀ bá ti ṣe ìtókù díẹ̀ káàtó tẹ́ẹ̀fi kọlu ọlọ́run ẹ ṣe dáadáa lẹ́yìn rẹ̀ kẹ́ẹ̀fi parẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo àtọ́ bá ti ẹsẹ̀ bá ti yẹ nítorí ní kò ṣe stikfar má fojú di ẹsẹ̀ kékeré kan sáré ṣe àdúrà kan àbí àtikárì kan tọ́lọ́wọ́n bó bọ̀ fi parẹ́ anábi tẹ́ bá ti ṣe àìdá ẹ máa fi tọ́da ẹ máa fi rọ́pò rẹ̀ tẹ̀mú ha dáadáa yẹn ọ̀pọ̀ àṣìṣe yẹn rẹ wàhálìkì náàsà ẹ máa wá báwọn èèyàn lò pẹ̀lú wà dáadáa anáàs ìlànà bí pé ànábì ọ̀dà kọ bóyá jẹ́ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí wàhálìkì náàs ànábì ni ẹ máa bá gbogbo àwọn èèyàn lò bí khulukin hasan pẹ̀lú wà dáadáa níjọ́ tó bá jáde láyé ládùúgbò yín táwọn tí ì ṣe mùsùlùmí àdúgbò tí wọ́n wá ń pé àà alẹ́dìí lọ àà àdúgbò wa lálàáfíà báyìí látara ìbálò burúkú tó ń bá wọn lò ẹ̀sìn rẹ̀ gan òwò wọn nítorí pé ìwà rẹ̀ ọ̀dà sàn kíyàn mọ̀ pé lọ́dọ̀ ọlọ́run náà wàhálà lẹ́yìn lọ lẹ́kọ̀ọ́ ìbádàlá ẹ̀yìn ọdún sin ọlọ́run ṣẹ́ni gbogbo ẹni tí ìṣẹlẹ́sìn wa pátá òun náà lẹni tí èsì mùsùlùmí gbogbo orin ẹ̀sìn tó kọ́ máa ṣe kèfèrí náà ni wọ́n ń pè mùsùlùmí islam and others islam ọ̀dádúró gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn islam ni wọ́n ń pè ní kúf ẹ̀sìn kèfèrí nítorí wọn ò ní sin ọlọ́wọ́n bẹ́ẹ̀ yọ ọ̀kan bí wọ́n bá sin mẹ́ta lọ́kan wọ́n máa sin mẹ́jọ lọ́kan àbí mẹ́wàá lọ́kan àbẹ́rẹ́ ṣíṣe àwọn òrìṣà tí wọ́n máa fi sípò ọlọ́run islam nìkan òun ló jẹ́ àmọ̀ pé ọ̀kan náà ni ọlọ́run kul huwallahu ahad ọlọ́run wa ní ṣe ráwọn tí mọ̀ dá tí wọn ò sí islam èmi ní ìfi wọn mọ̀nà èmi ní ìfi wọn mọ̀nà ẹ má torí pé ìfi wọn mọ̀nà kẹ́ ẹ máa wá ṣàbùrú sí wọn ó bá sì tún wù mí mo lè padà fi wọn mọ̀nà kazalika kuntum min qablu bẹ́yìn náà ṣe rí lánàá nìyẹn famanallahu alaykum àánú ọlọ́run ọba lọ́mẹ́yìn wọnú islam ọlọ́run wa ń kì wá nílọ̀ ipe gbogbo àwọn tí ìṣẹlẹ́sìn wa tí wọn bá ti láwọn bá wa jà ẹ̀gbọ́jàmá tí wọn bá ti ní àwọn fẹ́ bá wa jà tí wọn ò dìde ọ̀tá sí wa ọlọ́run bá ní dandan ni kọ́ máa ṣe dáadáa sí ọlọ́run sọ́nà al-Qur'an al-Karim suratul Mumtahina chapter sixty verse eight to nine, chapter 60 Quran 60 verse 8 to 9 kalọ̀lẹ̀ wọlé ní al-Qur'an ni wa ọlọ́mọba ní la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din gbogbo àwọn tí ọba yín jà wa lam yukhrijukum min diyarikum wọn ọba yín jà torí ẹ̀sìn yín wọn sì lé yín jáde wọn yọba sí yín wọn yàdá sí yín wọn lé yín kó lù la yanhakumullahu an tabarruhum ọlọ́mọba lóhun ò ní kẹ́ mọ́ sí dáadáa sí wọn dáadáa lòun kẹ́ ẹ máa ṣe sí wọn wa tuqsitu ilayhim ẹ máa ṣe déédéé pẹ̀lú wọn inna Allaha yuhibbul muqsitin ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni tí máa ń ṣe déédéé tani wọn lọ́lọ́run bá nífẹ̀ẹ́ nínú àyà yín ẹni tí ń ṣe dáadáa sí ẹni tí ń ṣe ẹlẹ́sìn rẹ̀ yá sí èsì bàbá kérúwò bàbá onígunukú lákójọ gbogbo àwọn olóòsà onígunu àwọn olóògùn gbogbo àwọn tí ò sí lójú ọ̀nà Islam yẹn ọ máa ṣe dáadáa sí wọn nítorí pé kullukum min adam anabi adam ni bàbá gbogbo yín ọlọ́wọ́n tún sọ nínú àyà yìí àyà mi tó tẹ̀lé ọlọ́wọ́n bá ní innama yanhakumullahu anil ladhina qatalukum fid-din àwọn tá a ní kẹ́ má ṣe dáadáa sí òun náà làwọn tí wọ́n ń bá yín jà nítorí ẹ̀sìn tí wọ́n sì yọ̀ sí yín wọ́n yọ̀ sí yín wa akhrajukum min diyarikum wọ́n sì wá gbé nǹkan jáde wọ́n ní àwọn fẹ́ lé yín jáde mọ́sáàsì àwọn fẹ́ lé jáde nínú lé yín wa ala ikhrajikum wọ́n wá ń gbẹ̀lú láti lé yín kó lù sẹ́mọ̀ pé àwọn eléyìí ti di ọ̀tá an tawallawhum ọlọ́run bá ní àwọn eléyìí nìkan ní kẹ́ má ṣe dáadáa sí nítorí pé àwọn náà ò ṣe dáadáa sí yín wọ́n sì ti gbé ìjà kojú yín wọ́n fẹ́ pa yín wọ́n sì fẹ́ lé yín lè ah, ẹ̀yin náà ẹ̀ aya yìí Quran 60 verse 8 to 9 aya ti kílẹ̀ gbogbo nǹkan ipò gbogbo mùsùlùmí tẹ́jọ wà ládùúgbò àtẹni tí ń ṣe mùsùlùmí tẹ́jọ wà ládùúgbò wà bí iṣẹ́ non-muslims anywhere tẹ́ bá ara yín jíkọ́ mọ̀ pé yẹn dáadáa ni ó pọ́n bá ń wà ìdá wọ́n sọ fún pé yẹn dáadáa ni wọ́n padà náà padà wọ́n mi ń o ní ká máa ṣe sàárà fún wa sadaka tó bá ní problem máa lọ́wọ́ financially béèrè ẹ̀sìn tí ń ṣe sọ́bọ́ mi ni àbí níbo ti jẹ́ èèyàn rẹ ni ọgbọ́n ọmọ béèrè pé irú ẹ̀sìn wo ni ń sìn ọlọ́wọ́n ọba nígbà tí ń sọ̀rọ̀ àwọn tá a fún ní zakat alukur'an ọba ní wọlé mọ́ alafati kulubuhum gbogbo àwọn tẹ́mi wọn lé tí wọ́n ti wọnú ẹ̀sìn ẹ̀bùn wọn kẹ́ẹ̀dì umar bin khattab radiyallahu ta'ala anhu inú àwọn ọmọlé kí wà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam nítorí tẹ́ bára wọn kájọ́ wọn ti jàgídíjà gan ní ẹ̀sìn tí wọ́n lè ju bọ́ǹbù ní france tí wọ́n ju bọ́ǹbù káàkiri tí wọ́n láwọn ń ṣe jihad àwọn èyí ń ṣe mùsùlùmí o wọ́n ṣe mùsùlùmí o umar bin khattab á bèrè pé kí làwọn ènìyàn ṣe fún yín umar bin khattab radiyallahu anhu ń lọ́jọ́ kan nígbà tó wà lásìkò àlífà nínú àwọn ọmọ kí wà muhammad sallallahu alaihi wasallam bàbá arúgbó ojú kan ọwá ń tẹ̀pá ó tún fọ́ lójú umaru sáré ní sísan tarara umaru wá fa á lọ́wọ́ ni wọ́n ń fà á lọ ó ní èmi ni umaru bin Khattab èmi ni àlífà yín ìwọ bàbá jù yín kìí ṣe mùsùlùmí kí ló ń fẹ́ gan ó lè bí ń pa òun ni òun sì wẹ́n tó fún un lówó àbí tó fún un lóúnjẹ umaru wá lọ sí ilé ní masalasi ó wá ní kí wọ́n gbé oúnjẹ jáde ó wá di ẹrù ru àwọn èèyàn ó ní kí wọ́n tẹ̀lé bàbá afọ́jú yìí tí èsì mùsùlùmí kí wọ́n tẹ̀lé lọ sílé pẹ̀lú oúnjẹ àtowó ọ̀kan nínú àwọn tí wọ́n jọ dúró ọ̀rọ̀ yóò rú lójú ó ní laysa mùsùlùmá ó ní eléyìí ṣe mùsùlùmí ebi àwa mùsùlùmí la dáwó bóò ẹni tí ṣe mùsùlùmí ó máa kó lọ ó mọ̀ nínú sí wọn ọ̀ka àyà Qur'an ní tọ́lá ní wal mu'allafati qulubuhum àwọn olólọ́wọ́ rí fáàsì ń bẹ̀ àwọn tí ṣe mùsùlùmí ẹ̀hìn ọlọ́run ọ̀dá kọ́ mùsùlùmí nìkan nù áyà yẹn ó ní innama sadaqatu lil fuqara ó ní sàárà o fáwọn tálíkà ni ọlọ́wọ́ pé tálíkà mùsùlùmí àbí tálíkà ń tèsè mùsùlùmí arákùnrin wa ni ah ẹ̀yin lẹ súnmọ́ ànábì lóòótọ́ àti gbàgbọ́ yá rìn yẹn ká máa ṣe dáadáa sí wọn ká máa ràn wọ́n lọ́wọ́ ànábì wa Muhammad sallam ànábì fún Umaru ní aṣọ kan aṣọ yẹn ń tàn púpọ̀ ànábì wa ní aṣọ yẹn pé kò tẹ́ òun lọ́rùn ànábì muhammad sallallahu alaihi wasallam ànábì wa fún umar ó wá di lẹ́yìn bíjọ́ mélòó kan ànábì wa ní umar aṣọ tí mo fún ọ bóò ló ṣe ó lóun ọ̀wọ́ nígbà táyé ní òtílé wọ́ aṣọ tẹ́yìn ọ̀wọ̀ lèmi wà wọ̀ ànábì ní òun ò pé kọ́ wọ́ báyọ̀ fẹ́ ta àbí kò bòyàn umar lẹ́yìn ìgbà yẹn lòun wá lọ lè fi aṣọ yẹn ránṣẹ́ sí ọ́nkù òun tó ní makka Madina làwọn wà ó wá fi aṣọ ìyẹn ránṣẹ́ sí ọ̀nkù rẹ̀ tọ́wà Maka ọ̀nkù rẹ̀ tọ́wà Maka yìí kò fẹ́rí kalẹ̀ fọ́lọ́rin àwọn àwọn ọ̀gá wa Muhammad sasala, àwọn ọmọlékí rẹ̀ ní ẹ̀sìn tábà gbà kágbọ́yé o kálọ̀lẹ̀ gbọ́yé o nínú àwọn dáadáa tó ní ká ṣe sí wọn ká máa ṣàmójúkò fún wọn bí mùsùlùmí ṣe lè tẹ̀ ọmọlẹ̀ nínú mùsùlùmí náà mọ̀tẹ̀ ọmọlẹ̀ bó ṣe sùúrù fún mùsùlùmí yẹn ó gbọ́dọ̀ ṣe sùúrù fún ẹni tí ń ṣe mùsùlùmí náà kì í ṣe pọ́ wà ní ah, abọ́gibọ̀ pẹ̀yìn àti ní ẹwà ìsìlámù tẹ́lẹ̀ ẹ̀ ṣe ọwá kó sí lọ́wọ́ wọ́n ní má ṣe bẹ́ẹ̀ o ó ṣe dáadáa sí anábíwá Muhammad sallam gbogbo àwọn tí wọ́n gbé ogun ọ̀tá fà ni yá máa ṣọ́ra Quraish ànábì lẹ́yìn kùrẹ́ṣì ẹ̀yà àgbààgbà kùrẹ́ṣì ẹ̀yà ìkóra yín jọ gbogbo wọn wá derí kodò wọn derí kodò torí ọmọ àná ó ti di àgbàlẹ́ ọ̀lẹ àná ó ti da lágbára ànábì ni mọ́dọ̀ náà tún mọ́dọ̀ àtàdọ̀ náà àná ìfà ìlú bí kò mọ̀ lè yà ó kí náà rò pé mo lè ṣe fún yín lónìí agbára ti dé ọmọ ogun ti dé àwọn èèyàn ńlá ńlá ti wà lẹ́yìn mi èmi náà ti di èèyàn ńlá ẹ̀yin bàbá kèfèrí yìí kí rò pé ń ṣe fún yín lénìí wọ́n ní anta akun karim alákùnlé ni wà náwí wọ́n bùn akun karim bàbá rẹ̀ náà alákùnlé wọ́n sẹ́yìn sànú wálé anábì ní ìdáhàbò fa antum tulaqa ọya ẹ̀ máa lọ́mọ yọ̀ǹda yìí èmi ò ní fi aburú èmi ò ní fi san aburú bó ló ṣe wá fi ẹ̀sìn sẹ́mi tó máa wá sọ pé aburú lọ́wọ́ máa fi saburú ní kórìíra nítorí pé kì í ṣe ẹlẹ́sìn rẹ̀ adẹ́pẹ́ ò tí ì gbẹ́sìn yẹn yé náà sẹ́ẹ̀rí tábà ti gbà síláàmù gbogbo tábà ti ṣe ẹjọ́ máa bèèrè pé lọ́dọ̀ àwọn àfáà súnà ni ọ̀ká máa bèèrè ipé bò lànàbì ṣe ṣe láàrin yìí kò sí tó fẹ́ sí tànàbì òtìṣẹ́ síwájú lẹ́yìn náà ni àtàwádọ̀ ká máa tẹríba fún wa àwọn àgbààgbà nínú àwọn tí ì ṣe mùsùlùmí nínú ẹbí wa nínú ara wa ládùúgbò kò sí tó burú kí ìmáàmù gba ẹrù lọ́wọ́ bàbá eléégún tí máa ń gbé bọ̀ ẹ̀sìn ọ̀tàkó kò rí bàbá olóró tí ń bọ̀ òun lọ́yọ́ lọ́ọ̀kan ni ìwọ́n ń bọ̀ wá kò sí tó ní kọ́ mọ́fí mọ́tò rẹ̀ gbé níṣẹ́ máa ń wù mí dáadáa ní kí n pàdé àwọn kìrìsìtẹ́nì wa ní lójú ọ̀nà tí ìbá ti sẹ́yìn ẹnu mọ́tò sàlámù àlékùm kan wọlé náà lókun ìjẹ́ èèyàn láàrin ìwọ àti wọn ọ̀ràn yẹn ni anábì wa Muhammad sallam anábì lọ́jọ́ kan ọwárí ìyá arúgbó kan ìyá yẹn di ẹrù ẹrù yẹn ti wá pọ̀ lérí ẹ̀ ìyá òun gan ní ti sẹ́gun ọdún ti wọ̀ ọ́ ànábì bá gbé ẹrù yìí lọ́wọ́ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ nígbà yìí bó ṣe jẹ́ ànábì tó ọpọ́n àgbàlagbà arúgbó tí ì ṣe mùsùlùmí ọ̀sàpọ̀lẹ̀ ọ wá gbé ẹrù yìí lọ sí ilé ẹ̀ nígbà wọn wá délé tá sọ ẹrù kalẹ̀ ẹrù wọn wọlé ìyá yìí wá ní ọmọ yìí ah, kọ́lọ̀ jírun ọmọ dáadáa ni yóò àmọ́ wọn fẹ́ pìọ́sà kìí kan ọmọ nǹkan bẹ́ẹ̀ lù ú sí wọ́n ń pè ní Muhammad ní ń gbogbo òsàdí lé wa ká má ṣe ní ń dà lóru ń sì irú wà dáadáa o tọ́ ọba rẹ̀ yóò kó ti ràn ọ́ tọ́ ọba ti gbọ́ tí wọ́n ní Muhammad bọ̀ sáfún o wọ́n lọ́mọ tá àlẹ́mú annahu rasulullah ya ìyá ọmọ pé annabi náà ní bá sọ̀rọ̀ ànábì wá ní ya ajus ya ummi bá ana muhammadu rasulullah èmi gan lòjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n rán wọ́n ń parọ́ mi mi ẹlòmíyà pé ni ọ̀kan náà ti dé ó ti dé ń pé kọ̀dá kọ̀dá ìgbà títọ̀ bá fi wá jímọ̀ lẹ́ẹ̀mejì ẹ pé ah afáàtí bá yìí bẹ́ẹ̀ anabi lajọ sallallahu alaihi wasallam ẹ ma sọ òdodo ẹ wà gbára tọ́lọ́wọ́ wa ẹ máa yá mi nínú wa fún wa o gbogbo yahoo tó gba owó ìbò tó na ná ń jalè nítorí pé ogun ti ni wọn sọ fún islam pé gbogbo dúkìá kẹfẹ́rí tí ọba ń jà àbí kẹfẹ́rí tó gbé nǹkan ìdánsì tó wa yóò kó dúkìá wa táwọn náà bá ń wẹ̀yìn rẹ̀ á kó kíni á kó dúkìá rẹ̀ amílẹ̀ yìí kò ní ìjà pẹ̀lú ẹ̀ ń ṣiṣẹ́ tiẹ̀ jẹ́jẹ́ ni òun ṣiṣẹ́ lábẹ́ ọwá ń lu jìbìtì ọwá ń pé ebi kẹfìrí ebi náà ní ọwọ́ tẹ́lẹ̀ ayé lù wọn jìbìtì o anabi ala ẹni tẹ́tíkẹ́ gbọ́ máa ń rọ́lá màmú àhàdà gbogbo ẹni tí yẹ sẹlẹ́sìn wa ẹni bá lọ lè sábòsí fún àwọn ìtakọ́sọ̀hù hakọ̀ abọ́jẹ́ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀ ó kàlàfọ̀hù fọ́kọ̀tọ̀ ọkọ̀tì àbó ó gbé iṣẹ́ tí ó lágbára ó gbé rú lérí ipò Ibrahim Ishaq àti Fatima ẹ̀yẹn lọ lè ṣe àwọn iṣẹ́ kéèké yẹn Daniel àti Sunday àti Deborah òun ni ẹdí ẹrù ẹrù ẹdí rù wọn kiri ó ni wọ́n tẹ́lẹ̀ Ànábì ní kàlàfọ̀hù ẹrù tí èsì tiẹ̀ ó sì dì í lé lérí látara pé ń jẹun lábẹ́ àwọn akàtàmínú ṣe àná àbó gbà nǹkan lọ́wọ́ ọjà nǹkan gbà lọ́wọ́ ẹ̀ mìngẹ́rù tí ibi nafsin láì ṣe pé ó ń tọ̀hún ló fún un látẹ̀mí rẹ̀ mìngẹ́rù tí ibi nafsin mìnẹ̀ wà á na hajijuhu yawmal qiyamah anábì ní èmi ni lọ́ọ̀yà rẹ̀ tó bá dijọ́ alìkìyàmà èmi ní jẹ́rìí takò wọ́tọ̀ jẹ́ mùsùlùmí yọ padà wọ náà àmọ́ wọ náà wọ iná títí ẹ̀ náà èmi ní dìfẹ́ǹdì tó bá dijọ́ alìkìyàmà ọlọ́mọsá ìṣàánú wa jẹ́ ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa adamu kọ́tìlìhì ọ gbọ́dọ̀ ró lẹ́mí rẹ pé ọfẹ́ pa ẹni tí ìsìnlẹ̀sìn rẹ kí lọ fẹ́ pa fún ṣé tọ́ bá pa á tàn ní ọ̀sẹ̀ ìwáṣẹ̀ ìsìlámù nù sàríà gbogbo àwọn tẹ́ rí tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń sọ pé torí pé wòye sẹlẹ́sìn àwọn wọ́n ṣe mùsùlùmí òdodo jama la ìkàrà àfìdí àìjẹ́ yẹn ń pa wọnú ẹ̀sìn kọ́ ti tàbí yánà rúṣùlù mi nàlẹ́ gẹ̀yìn ọlọ́wọ́n bá ní igbó àtúnjú ọ̀nà ti kílíà ẹ̀fí kálukú lẹ̀ kálukú tí ó ṣe yí tó bá wò anabi ni man qatala nafsan mu'ahada bẹ́ẹ̀ bá lọ lè pa ẹni tí ṣe mùsùlùmí kan lam yarih rahiyata aljanna kò ní gbóòrùn aljanna o al'adil ọmọ sí dédé ọlọ́ni wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu o aqrabu littaqwa ẹ má jí ìbínú àwọn ìjọ kan tí wọ́n ṣe lẹ́sìn ẹ méjì ó gbé yín kúò níbi kẹsẹ̀ dédé tọ́rọ̀ bá délẹ̀ bróda rẹ̀ jẹ̀bi ní síríìtì yín wọn àti Daniel ọwá torí pé ẹjọ́ ń kírun ẹ wá gbé ààrẹ fún mùsùlùmí ẹ wá gbé ẹ̀bùn fẹ́ni tó jàre ọlọ́run bá ní ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ ṣe déédéé ìdílù hù aqrabu lit-taqwa eléyìí ni pé ẹbẹ̀rù ọlọ́run nínú àwọn tọ́nìkàṣe fún wọn aklu ta'ami ahli kitabi minhum àwọn tí wọ́n fún tíra síwájú nínú wọn Júù àti Christian àti lẹ́tọ̀ọ́ kẹ́ẹ̀ máa jẹun tiwọn kẹ́ẹ̀ máa jẹun wọn àmọ́ àṣe oúnjẹ àwọn abọ́gibọ̀ pẹ̀ àwọn nǹkan tí wọ́n ń dùn ni wọ́n rí fáṣọ àwọn ẹran tí wọ́n dùn ẹran tí bàbá onígunnuko bá dùn bóyá fi ń sọdún ni àbíkọ̀ sọdún ẹran tí bàbá olóró bá dùn adìẹ tó ń bá pa fóògùn tó ń fẹ́ fi bọ àlìjànú tó ń fẹ́ ṣiṣẹ́ ní ọṣẹ ẹran àgbò tó ń bá pa fún àṣàṣì ńlá kan gbogbo tó bá ti jẹ́ pé àwọn kèfèrí ni wọ́n dùn ọlọ́run bá ní ẹgbọ́dọ̀ jẹ́ àmọ́ in tí àwọn tá fún tíra síwájú jù àti nasara alátẹ̀wọ́ àwọn tí wọn ọlọ́run ni mo ṣe in táwọn bá dú mo ṣe ní ẹ̀tọ́ fẹ́yìn wọ́tọ̀ àmú wọ́tọ̀ àmú lẹ́lẹ́lẹ́na ó tó lè kẹta bá hílò lẹ́kọ̀ọ́ bọ́lọ̀ sí sọ́nù kùránì tí wọ́n bá dú asílẹ̀tọ̀ fún yín yàtọ̀ sí tí wọ́n bá dú lérí ọdún wọn tí wọ́n ń ṣe àdìsí lọ́yọ̀ yẹn kú àdìsí ní túmọ̀ kúrán ní tí wọ́n bá pa fọ́dún ẹ̀ lè jẹ́ nítorí pé ọmọ ọlọ́run ọba ó ti yé òun ni wọ́n ń ṣe ọdún ẹ̀ lámúyẹ̀ lídí wà lámúyú ládì àwọn sì gbà pé ọlọ́run òbí ẹnìkan ò sí kíní ẹnìkan òbí nígbà tí wọ́n á gbàgbọ́ ni tí wọ́n bá wá láwọn ń sẹlẹ̀bírẹ́tì ọjọ́ ìbí ọmọ yẹn kọ̀lẹ́tọ̀ sí wọ́n ti ò nígbàgbọ́ kó bímọ kọ́ ọmọ sí kíní kọ́ ọmọ jẹun bẹ́ẹ̀ àmọ́ yàtọ̀ sí ẹran ọdún wọn gbogbo ẹni tí wọ́n bá pa yàtọ̀ sẹ́nu ọdún islam sílẹ̀tọ̀ fún wa kí kájẹ́ anábì jòkúnjọ́ kan arábìnrin kan yahudiya ni sallallahu alaihi wasallam kò nígbàgbọ́ nínú islam ọ̀tí yahudiya ni jù ni ó sì fi tọ́ìsìn sínú oúnjẹ ó sì fún anábì sallallahu alaihi wasallam anábì jẹ́ aláwọn sàhábà lọ́wọ́ àwọn kan jẹ́ anábì náà jẹ́ tiẹ̀ anábì rún lọ́wọ́ báyìí ni ẹran yẹn sọ̀rọ̀ ó ní ya rasulallah anábì sì ń gbọ́ wo jíṣẹ́ ọlọ́run láta kúl ní májèmí o fa inú masimoma wọ́n ti fi poison sínú mi o amẹ́nu díẹ̀ tí ó ti lọ sálẹ́ni anábì padà tù yókù pọ̀tẹ̀ yìí tó wà ní tó ti lọ sálẹ́ni anábì padà sọ nígbẹ̀yìn ayé gbàtọ́ fẹ́ kú pé òun ní fílìn ẹran tóun jẹ níjẹ àṣàṣìbú ọlọ́mọdé omi kọ̀ọ̀kan wa gbogbo oúnjẹ tó bá sì nǹkan sí ọlọ́mọdé àárín níbẹ̀ ọlá agbára ọlọ́run bá wa ọlá púpọ̀ anábì gbẹ̀rẹ̀ ọlọ́run ẹ jẹ́ ṣàmọ̀ pé alùkìtàbì ni alẹ́jẹ ẹran wọn ṣe ìbàjẹ́ ẹran ọdún ẹ̀yìn màá yà nínú ẹ̀sìn wa nínú àwọn ìwọ̀ tó yẹ ká fún wọn ní ká máa lọ léwu wọn tó bá rẹ̀ wọn oṣù tó burú ká pé ìmáàmù bọ̀lẹ̀ ńlọ wọ́n fẹ́ dé jẹ́ lọ́sibítà ni eléyìí àwọn ṣe ṣe àdúgbò àwọn lọ́rẹ̀ díẹ̀ mo wá ní sálámà sí mo ní kí n ṣe kíni kí n kí kọ́dà kò sí tó burúkọ sàdúrà bàbá yìí ọlọ́run fọ̀ọ́lá làáfíà yóò wá fi ọmọ náà ọlọ́run ṣe kíni àwọn fún lálàáfíà yóò wà fi ọmọ náà àwọn sọ àbà kan lọ lókanjọ́ kan wọ́n ní ẹgbà wá lálejò wọ́n láwọn gbà wọ́n lálejò àwọn sọ àbà yìí wọ́n wá jòkólẹ̀ lábẹ́ igi ebi ń pa wọ́n wọ́n bá gbé ọba àlúyẹn dé dìgbàdìgbà òun yìí ṣe mùsùlùmí wọ́n ní nǹkan kan lọ́ta o nǹkan kan lọ́ta o allahu akbar anabi muhammad sallallahu alaihi wa sallam anabi madina tiẹ̀ àwọn sọ àbà yìí ẹnìkan wá ka fatiha suratul fatiha suratul fatiha tá a máa oró náà sí lọ ẹni wọ́n ka sọ́ọ̀lù fàátì àsílá yìí ṣé mùsùlùmí kìí ṣe mùsùlùmí tára bá ní ẹni tí ì ṣe mùsùlùmí ẹlẹ́ ṣe orúkíà ẹnu pé tí ọ̀dà òní kọ́ máa bẹ̀yìn ní àdúrà kọ́lọ́njọ́ wo orí ṣe ẹni kọ́lọ́dọ̀ pásítọ̀ rẹ̀ wọ́n bẹ̀yìn ládùúrà kọ́lọ́run máa dáàbò bò òun àlùkòránì tó gbàgbọ́ ló ní ká máa fi dáàbò bò ọ́ àlùkòránì tó gbàgbọ́ ló ká fi gbé ìdánilẹ́sìn kí fún ọ rọrùn

Ànábì ní kú la ilaha illallah sọ pé la ilaha illallah ọmọ yẹn bá wo bàbẹ́ bàbá rẹ̀ ní ṣe bó ti fẹ́ wí ẹ̀mí rẹ̀ ti rọ̀ mọ́ àti Abul Qasim tẹ̀lé bàbá Qasim èyẹ dáadáa ni nítorí ní owó wí tọ́bá ti mọ̀ gbọ́ dára wọn dára wọn mọ́yọ̀ ń darí lọ́bá bá ní la ilaha illallah faqabada Allahu ruha lọ́lọ́wọ́ ọlọ́run tọ́lá kúrò nínú nágbóná tí lọ lè jó tí tọba sí relationship láàrin wọn ti bàbẹ́ tọ́da ládùúgbò sànẹ́bì lè wọlé wọn tí wọlé wọlé ẹnìkan ládùúgbò yìí ní àwọn tẹ́ẹ̀jọ́ ń gbàdúgbò tí ìṣe mùsùlùmí wọn ní pé àfà ẹ̀sùn kanu ni nítorí ọ̀dá sí wọn nígbà wọn ti sẹ̀sìn ni ó ti jàmá mùsùlùmí Abu Talib ẹ̀gbọ́n àbá nàbì kí ni jàmá kèfèrí anabi jòkó lọ́dọ̀ ẹ̀ títí tẹ̀mí ti bọ́ anabi sọ pé láyé lálá abúlé bin abi umayya àti abu jahal àwọn sọ fún abu talib pé má sọ pé láyé lálá sọ pé ó kú lérí ìṣẹ̀ṣe bàbá wa anabi ní kú láyé ila sọ pé láyé lálá kó sì gba islam pẹ̀lú ògbótọ́ lọ́wọ́ bá wò ní wọná mọ́ abu talib ọ̀padà gba islam ẹni kí ó bá dàrú mọ́ lọ́wọ́ kó lè tútìrà kọ́gbọ́dà gba islam ẹni bá lọ gba islam ẹ̀ sọ pé àwọn mélòó wọn kẹrùn la níbo lànà bìí kí àbí tọ́wọ́ jẹ́ mùsùlùmí náà wà náà bí ó kẹrùn sílá ẹ̀hẹ̀ ẹ̀rí nìkan ti tó fún àfáà tí dẹnu rẹ̀ ń yọ̀ tí ń pé Abu Talibu ọmọ àlìjẹ́nà ni ẹ kàn béèrè pé tó àwọn mélòó wọn kẹrùn sílá ọ̀tá ẹ má tó wẹ́rí mi mà. Ali dọ́dọ̀ anábì báyìí Ali ní bó la ṣe ọmọ bàbá yẹn Abu Talib anábì ni wárí abaka anábì ni lọ lè bo bàbá rẹ̀ mọ́lẹ̀ lè dáàbò bàbá rẹ̀ mọ́lẹ̀ ẹnìkan ò ní débẹ̀ kò sí sọ àbà kan tó débẹ̀ ali lọ́gbẹ́lẹ̀ ó sì rí máa ń lẹ̀ wọ́n sì túra rẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá mi lẹ́sìn islam ìlọ́lẹ̀ kí aláàrẹ̀ eh, nínú islam fẹ́ni tí ì ṣe mùsùlùmí kò sí tó burú bẹ́ẹ̀ yóò tún jẹ́ kí ó rí bíútì islam yìí bọ́lọ̀mù bá fẹ́ sànú ẹ̀gán ó lè padà gba islam ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba islam pátájàmá ìwà anábì ni wọ́n fi gba islam anábì wà lẹ́yìn ìlú ńjọ́ kan anábì da ẹran lọ ọ̀kan nínú àwọn arákùnrin abúlé kan ó sì ní rọ̀sùn ó sì fún mi lẹ́ran yìí anábì ní ti ń fún ọ lẹ́ran ọ̀dà mú ìtọ́ bá wọ̀ mbẹ̀ lọ́ba mú ẹ̀rẹ́ ní ń fa lọ bí ṣe ń fa lọ ní bí ṣe ń fa lọ ní wẹ̀yìn ọmọ bùnmi ni ọwọ́ lọ lè bá àwọn ará abúlé yòókù ó nífa inna muhammada láyà káfù fáàkọ̀ òjíṣẹ́ tí wọ́n ránṣẹ́ yẹn kìí sa wọn kódà kò bẹ̀rù òsì odidi ẹran odidi ẹran tí máa ń sìn fọdún mẹ́wàá ló bùnmi o ni ẹ̀lọ́ba yóò bẹ̀yìn náà làwọn náà bá lọ wọ́n ànábì ni ṣé ẹ kálukú bá kẹran wọ́n dé abúlé wọn báyìí náà bá ń sọ fáwọn ará abúlé pé tó eléyìí kìí ṣèyàn lásán o ẹjẹ́ àlọ́ lè bá o ashadu alla ilaha illallah tí gbogbo abúlé yẹn ti gbà islam ó bòyàn ní nǹkan rí ládùúgbò yín ó bó mùsùlùmí gan bẹ̀lẹ̀ tàṣí ẹni tí kìí ṣe mùsùlùmí má yà ahun o ó lè máa pèyàn sẹ́sìn pẹ̀lú ahun kọ̀ lọ́pàpọ̀ ní o kọ̀ lọ́pàpọ̀ ó lè a lè máa rajà ká láàrin ara wa ìmẹ́ra káàdì lọ́wọ́ Daniel Daniel ń ta fóòmù fún mi ẹ̀sìn ọ̀tá kó ọyé tọwọ́ mọ̀ pé tọwọ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ń ta ọ̀fẹ́ lè patronize ọ̀tọ̀ nìyẹn àmọ́ kì í ṣe ìwọ̀ fún ọkọ ọ̀rà lọ́dọ̀ ẹni tí ì ṣe mùsùlùmí nítorí anabi Muhammad sallam wọn ní anabi ọ̀rà tààtì jìrìkàs lọ́dọ̀ ọ̀kan nínú àwọn Yahudi nígbà tí bí ń pa pẹ̀lú àwọn fámìlì rẹ̀ kọ̀ sówó anabi wá fi aṣọ rẹ̀ dẹ́rẹ́ aṣọ yẹn kékeré báyìí ni wọ́n máa ń wọ̀ sísàlẹ̀ aṣọ ó dàbí blood proof tí wọ́n bá tààyàn lọ́fà tó bá wọ aṣọ kò ní wọ aṣọ pínpínlẹ̀ ó wọ́n gan anábì wa fi dógò anábì fún wọn ó wá gba oúnjẹ wá sí ilé lẹ́yìn ìgbà tá anábì kú tán ni wọ́n dá oúnjẹ padà làwọn sàhábà lọ lè gba aṣọ yẹn wálé eléyìí jẹ́ àmọ̀ pé transaction ń ṣẹlẹ̀ láàrin muslim and non-muslims wọ́n nígbà tá anábì lọ Madina sallallahu alaihi wasallam anabi ọmọ madina bó ṣe jẹ́ anabi ọlọ kọ ọmọ madina káàfà àkàn ọmọ sọ pé gbogbo nǹkan lòun mọ̀ o ẹ wá wo ṣẹ́ nítorí sọ ni pe gbogbo nǹkan wá rú wọn lójú ọmọ anabi ọmọ madina abubakar ọwá ní òun ní abdullahi bin urayqi adúali abdullahi bin urayqi tí òun yẹ ṣe mùsùlùmí ẹjẹ́ afúnlówó kọ́ wá pàdé wa lẹ́nu kòtò tá a sásí lọ́nà madina lẹ́yìn ìjọ mẹ́ta ó sì wá pàdé wọn ó sì mú ẹsìn pàdé wọn ẹ̀sìn méjì anábì igun kan abubakar igun kan nígbà wọn dé ọ̀nà madina báyìí wọ́n ní ẹ máa lọ straight ọ̀nà madina anábì sì kawo rẹ̀ kawo rẹ̀ anábì sì kawo rẹ̀ lé lọ òun ta knowledge fún àbí anábì fún ní owó sẹ́ rẹ̀ kò kí ṣe mùsùlùmí o nídìí bẹ́ẹ̀ ká má gbẹ̀sìn sódì ká má gbẹ̀sìn sódì kọ́lọ́mọ́sà ìsanu wa ẹ̀yọ́ máa yá mi ẹni tí ì ṣe mùsùlùmí wá jẹ́ bí rẹ̀ ó ṣe dáadáa ìjéèyàn ó ṣe sìn ó tún wá ṣe dáadáa ẹbí ó tún ṣe sí Asma ó ní ìyá anabisa sallam ó ní ìyá mi abọ́gibọ̀ pẹ́ ní ó lóun bọ̀ wá kí mi yóò jẹun mi yóò jòkó lérí bẹ́ẹ̀dì mi yóò sùn lọ́dọ̀ mi ṣé ń gba alálejò anábìnrin sílíhà anábìnrin gba alálejò ibi ìyá ti tẹ ọ̀hún ṣẹ̀sìn ẹ dáadáa ọ̀ràn yàn nílérí rẹ̀ àmọ́ táwọn ẹbí tán bá ní káwá bá wọn bọ òrìṣà òrìṣà àjọbọ òrìṣà ìdílé wọn ni àní dá sí i àǹkárá òkú oníbáwọn ra ọ̀kọ́ lọ́mọ́sẹ̀ ìṣànà wa nínú àwọn tí ẹ̀sìn wa kọ́ wa òun náà ni pé ká máa ṣe dáadáa sáwọn tó bá jẹ́ bí wa ọlọ́run bá ní wọ̀nyí jẹ́ adáka alẹ́ àǹtò ṣíríkà bí tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá ní kọ́ wá sí òṣà máa lẹ́ bí léyìí tó nímọ̀ bàbá rẹ̀ àti fi dúnìyà àmọ́ sí dáadáa ṣe si wọn ni ilé ayé ọ̀sọ̀ ìbúhùmọ̀ fi dúnìyà ma'rufa ṣe dáadáa sí wọn ní ilé ayé ọlọ́run ní mọ́ṣẹ́ bọ ọwọ́ n'i ọlọ́run nìkan bàbá àtìyá ṣe mùsùlùmí ah, ọ ni wá gbàgbẹ́rẹ́ yìí ọ̀sìn agbó yìí ọ̀nà òsìn ẹ ọyẹ e, ipa ebi ń pa mí o wa máa mo nídìí aṣọ ọmọ fún lásán ọ̀rẹ́ mi ọmọ rògbò fún bó ṣe jẹ́ ẹlẹ́bọ náà ọlọ́ni wa sọ yìí bóhùn máa fi dúnìyà ẹ ṣe dáadáa sí wọn màrúfà nílé ayé torí kẹ́ ẹ ṣe dáadáa sí wọn ọ̀ràn àyàn ní fún yín nígbà tí ẹ jọ wà láyé kọ́lọ́mọdé akọlù òfin ọlọ́run ọba fásitì ẹ̀fọ́rọ̀lá ìnáwó wọlé ẹ̀fọ́rọ̀lá alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in gẹ́gẹ́ bí yà sọ síwájú gbogbo àwọn kèfèrí tí wọ́n bá ní àwọn fẹ́ bá wa jà ẹ̀sìn ní kámẹ́sì dáadáa sí wọn nítorí pé àwọn náà gbèrò dáadáa pẹ̀lú wa àmẹ́ni tó jòkó jẹ́jẹ́ rẹ̀ tẹ́jọ́ ń gbé tẹ́jọ́ ń bẹ ẹ̀ máa ṣe dáadáa sí ẹni bá lọ́wọ́ pa ẹ̀ ní dákẹ́ ẹ̀ ní òfin ṣẹ̀ ọlọ́run ni wa man yatawallahum minkum fa innahu minhum ẹ sì ní mú wọn ní ma ààyò débi pé ẹ máa wọn lóòótọ́ kò sábúrú sí ọ ọwá nígbà tán ti ní ká ṣe dáadáa sí ọwá mú lọ́rẹ̀ ààyò débi pé tọba ní rìfáìfáyà ni tọba ní ìsọjẹ àti ìsọjí ipọ́yá ni ń sọ fún ọ pé nítawọn sọ yìí kì í gbala ni náà wá ẹ lọ lé ìjọsìn wọn ọlọ́run ọ̀ràn níyùn ó ti fẹ́ rí ìyọnu rẹ̀ ó wá fẹ́ rí ìbínú ọlọ́run ká lè gbẹ́sìn yìí ká má dà pọ̀ humanity ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ó ní bá wọn ṣẹ̀sìn wọn ọlọ́run wa ma yatawallahum minkum ẹni tí ń bá ń ran ẹ̀sìn wọn lọ́wọ́ nínú yín tí ń bá wọn dáàbò bẹ̀sìn wọn tí sì ń pè rẹ̀ mùsùlùmí fa innahu minhum ọlọ́run lóun náà ti dára wọn lànàbí ni mọ́ta ṣẹ́bà àbìkọ́mí tó bá lọ lè kọ́ṣẹ́ àwọn àjọ kan fọwọ́ mínú ìwọ náà ti dára wọn bóò lè yẹn sì mọ̀ pé yẹn ti dára wọn alákọ̀ọ́kọ́ ni pé mọ̀nà sọ̀rọ̀ kan láàdí nìyí kọ́ ọmọ rẹ̀ sí wọn lọ́wọ́ kọ́ ọmọ fún wọn lówó ká máa fi kọ́lé ìjọsìn wọ́n fún lẹ́ńfílọ́pù wọn náà wá gbà ó nítorí pé níbọ̀ rẹ ẹbí rẹ ni ẹjọ́ ń gbé ni ọ̀fẹ́ kí wọ́n máa gbé ẹ̀sìn wọn ga ọ̀fẹ́ máa fi rẹ ẹ̀sìn tiẹ̀ ńlẹ̀ ọmọ pé opposition lẹ̀sìn tọ́ọ̀ bá ti ran PDP lọ́wọ́ pé ACN ọmọ lọlẹ̀ àbí bọ́ọ̀bá ti ran ẹsẹ̀ lọ́wọ́ pdp yọ́mọ lòkè àbí yọ́mọ lọlẹ̀ tán bọ́ọ̀bá ti ran ẹsẹ̀ míì lọ́wọ́ financially owó yìí ẹ̀fí kọ́lé jọ́sìn ni o àbí ká fi ṣe prógámù ni o àbó ń gbóúnjẹ lọ́bẹ̀ ó lè ta ń jẹ lásìkò ọdún wọn wọ́n ní gbogbo eléyìí wọ́n náà ó ti dára wọn tínú rẹ̀ tí ọba dùn sí ò ní ṣe inú rẹ̀ ń dùn sí tí wọ́n ń ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ra ń jẹ wọlé ń sìn oúnjẹ ọdún mùsùlùmí adìẹ ọdún gbogbo àwọn alájà àti wọ́n máa ń ta adì ọdún ẹnikún lè sọ́ra wọn wọ́n fẹ́ sòkó mọ ọmọ ọlọ́run ìwọ́n lọ lè ra adìẹ wá ìwọ́n lọ lè ímpọ́tù oúnjẹ tí wọ́n fẹ́ jẹ òun lè ímpọ́tù adìẹ tí wọ́n fẹ́ pa ẹlòmí ímpọ́tù báńgà wọlé tí wọ́n fẹ́ ta ọlọ́sọ ní mẹ́wọ́ wọ́n múra kánífà gbogbo èèyàn ọ̀dọ́ ẹ má bá wọn participate nínú kánífà kánífà ó ti so mọ́ ọdún anabi isa tí wọ́n pè ní jesus ẹ má bá wọn sikin ẹ má bá wọn kópa ń gbogbo èyíkéyìí pati lásìkò yìí ẹ má bá wọn kópa ń a ti dáadáa sí wọn àmọ́ èyí ṣe yìí ẹ fi ń ọdún wọn yẹn lé náà ń participate nínú ọdún yẹn ọdún yẹn ò sì dùn tí ọlọ́run ti ní lámúyẹ wọn bímọ ẹnìkan ò sì bí òun arákùnrin kan ọwọ́ ó ní òun fẹ́ lọ buwana buwana ìlú kan ni òun fẹ́ lọ lè pa ẹran kan tóun ti lérí fọ́lọ̀ pé bọ́lọ̀ bá ṣe nǹkan fún òun pẹ̀ràn ní buwana anábì wa ni ah buwana tó lọ yìí alibiya ayédọ́mínì ayáde yìí tí èsì pé wọ́n ń sọdún àwọn ẹran tí èsì mùsùlùmí tí èsì pé wọ́n ń sọdún wọn bẹ̀ arákùnrin ní là ó ní wọ́n sọdún alẹ́bìn áwòfin bìnásìlì lọ́dẹ̀ pẹ̀ràn tí wọ́n náà fẹ́ pa tọ́ba jẹ́ kí wọ́n bá wọn ní ọlọ nítorí pé bí wọ́n bá ń pẹran tiẹ̀ ẹ̀rọ tó jẹ́ ẹ̀sìn àwọn náà ń pa adìẹ ẹ wà á dọ́ra yín àwọn èèyàn wà á rò pé ìwọ náà ń bá wọn ṣe ọdún wọn mo ṣe béèrè lọ́wọ́ rẹ eléyìí ti tó lẹ́rìí fún wa tá a fi mọ̀ pé àyè bá wọn participate ń bẹ̀ kọ́dà nǹkan mi tó ọwá dáàrọ̀ jọ tí kálukú ń pàdé ẹni wọ́n náà wá mú tiẹ̀ náà jáde ọwá ń pè ọlọ́run ráníyàn ọlọ́run ráníyàn lóòótọ́ o àmọ́ ọ̀dàn kan rú ọ̀dẹ̀sùn àfẹ́kọ̀ọ́ sí yàn ẹ̀ nígbà wọn ní ká mọ́kọ́ ṣe wọn pẹ̀lú nǹkan tí wọ́n fẹ́ ṣe bóò láti wá participate nínú ìta wọn ṣe ó bí ọlọ́run bá nù ọlọ́run bá sọnù Qur'an waqalu ittakhadha ar-rahmanu walada ọlọ́run bá láwọn alátẹ̀wọ́ àwọn kiri yó wọn láyà wọ́n sì sọ pé mi ọlọ́run bá rahman mo bí ma ní nídìí ọmọ èmi ò ní darúgbó dépò tọmọ mi ọ̀rọ̀ kù èmi ò ní sáláì sílé tọmọ mi ọmọ lédè mi èmi ò sì ní kú dépò tọmọ mi ọmọ ọ̀rọ̀ kù èmi etí ti ọ̀lẹ dépò tọmọ mi ọmọ tí wọ́n pé mo bí yẹn tí máa nígbà tí bá ya wọ́kọ́lù rahman wọ́n sọ pé mi ọba rahman èmi lọ́mọ làkọ́dídí tó mú ṣe á ní ìdá ẹsọ fún ẹni tẹ́ ń sọ yìí ó lè lọ́dẹ̀ mi ọlọ́run ó tóbi lọ́dẹ̀ mi ọlọ́run takadu samawatu yatafattarna minhu èmi mo fún àwọn sánmà ní sùúrù wọ́n fẹ́ yabolẹ̀ nígbàtí wọ́n gbọ́ pé mi ọlọ́run bímọ wọ́tàún ṣakul àrídò èmi ọlọ́run ọba Allah èmi ni mo fún ilẹ̀ ní sùúrù wọ́n fẹ́ yalulẹ̀ ẹtìkù kìlọ̀ bá ṣẹlẹ̀ wọ́tẹ́kẹ́rù ní jìbáàlù àdá èmi mo fún àwọn òkè èmi mo fún wọn ní sùúrù wọ́n gbọ́ pé son of God mo ní kan ṣe sùúrù kán máa yalulẹ̀ à ń ọ̀wọ̀ lè rahama ní wàdàdà ipe wọn kàn sọ pé ọlọ́run bímọ wà máa yà ń bàgì ilẹ̀ rahman àyìnyà tàbídá wàládà kọ̀tọ́ fi mi rahman ọmọ ọ̀tọ́ sí mi ìlọ́mà in kullu man fi samawati wal ardi ẹ wá sọ fún wọn pé gbogbo tó wà nù sánmà àti tó wà nù lẹ̀ illa àti rahmana abada tó alkiyama gbogbo wọn ni wọ́n jẹ gbogbo tí bẹ ń sánmà ẹrú fún mi ọlọ́run wọ́n jẹ làkọ́dí ahasọ́hún gbogbo وأدهم أدى وكاوا أولا wa وكلهم واتيه يوم القيامة فردا níjọ́ lè kìí àmà ni wọ́n wà bá mi lọ́pọ̀ kan wọ́n wà wọ́n tí ìfojú wọn rí chapter 19 verse 88 to 95 ẹnà líka sọ́tù maria aya eh, chapter 19 Quran 19 aya 88 to 95 ẹ̀yọ́ miami ọ̀rọ̀ kọjá pé à ń bá wọn sọdún ni ọwọ́ ń jáde lérí yìí tọ́lọ́ ń sọ ẹbí wọ́n ti ń kó mọ́ lọ ẹ má bá wọn dá sí wọn bọ́dún bá ti wá lọ ń ẹ̀hẹ̀ oúnjẹ tán bá wá sí ń gbà yìí ẹ̀tọ́ ni fún yín kẹ́sì kẹ́ni kẹ́ẹ̀jẹ́ anábì dé Madina anábì ní èwo lọ́dún tó ń ṣe wọ́n lọ́dún táwọn máa ń ṣe nígbà táwọn ti gba Islam ni anábì ní inna Allah qad abdalakum bihima khayran minhuma ẹ má sọdún mi mà ọdún àwẹ̀ àtọdún léyàwó mo ti fi rọ́pù gbogbo èyíkéyìí ọdún tí wọ́n tún ṣe lérí ilẹ̀ ẹ má ṣe èyí tẹ̀ ń ṣe má tí ní wọ́n ti fi nǹkan rọ́pù nǹkan kan ìtumọ̀ ẹni pé èyí tí wọ́n fi nǹkan àní kò ní exist má ọdún àwẹ̀ àtọdún léyà nìkan lọ́dún wa ọdún tó wà ń ta twenty five december ṣe ọdún mùsùlùmí ọ̀ ayé ti jẹun bẹ̀ kọ́dà yìí gbẹ ẹ̀bùn kọ́dà yìí kí wọn pé ẹ kú èyí wọ̀n wá ní kọ mọ́ ṣe dáadáa sí wọn ní ti ìjẹ́ èèyàn èyí tá ń sàlàyé bọ̀ látàrà ilé ìyìn àgbóyẹ̀sìn wa nípa non-muslims a tẹ̀síwájú ní mẹ́jọ pẹ̀lú ìyọ̀nà àti tọ́lọ́wọ́n bá wa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo aburú tí ó ṣẹlẹ̀ nígbẹ̀yìn oṣù ọlọ́mọdé anípẹ́ńbẹ́ ọlọ́ gbogbo mọ́tò tí ó dànù ọlọ́mọdé December erékeré ni kó sáré lọ kó sáré dé kó lọ kó December December ti January bákan náà gbogbo ẹ̀ Eh, gbogbo olè tí wọ́n ń kanlẹ̀kùn léhun tí wọ́n ń rọ́ọ̀bù báǹkì yẹn wọ́n fẹ́ náwó ọdún ní jama kò sáburú nù december àwọn ni wọ́n ń sáburú ń bẹ̀ látara tí wọ́n fẹ́ ṣe aburú bẹ̀ ọlọ́mọdé ànípin bẹ̀ ọ̀la gbogbo àwọn ọmọ apáta ọlọ́mọdé wọn rìn káàkiri alala ahola wala kuwata illa bila ila yasim jọmẹjọ pẹ̀lú yọ̀ǹda tọlọ́run ọba a bẹ̀rẹ̀ conference níbí fún àwọn tá a jẹ́ àgbàlagbà láti twenty five jọmẹjọ títí di on the one aago mẹ́rin inshallah ta'ala di aago mẹ́fà àbọ̀ àwọn tàbá wà nílé tààrí bí lọ kásàmọ́ bọ̀ sí ilẹ̀ yìí dìbì láti friday tí ń bọ̀ lọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́hún àwọn ọmọ wa tán primary and secondary school àti organize ìdánilẹ́kọ̀ọ́ fáwọn láti on the twenty six láago mẹ́rin rọ̀lẹ́ títí òfìdí on the two inshallah ta'ala kagbà fọ́ọ̀mù fáwọn ọmọ wa conference free nìyẹn ẹ̀rí káǹfù táwọn ọmọ tí wọ́n máa jẹun bí á oúnjẹ wọn ká gbogbo wa ká darí àwọn ọmọ wa wá sáyé yìí láti wá fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ á sì pé àwọn afánlá ńlá wa tí wọ́n wá kọ́ wọn ní ẹ̀kọ́ tí wọ́n sì gbélé ayé wọ́n sì rí ọ̀run dáadáa abẹ̀lọ́ àwọn ọmọ wa náà ọlọ́mọsá bá ní dá wọn sí ọlọ́mọsá síwálé lérí rẹ̀ ọlọ́mọsá sọ̀rọ̀ wọn rọrùn ọlọ́ èyí tó ti lé náà rọwọ́ ọlọ́mọsá jẹ́ ọdẹ èyí tó kú díẹ̀ káàtọ́ ọlọ́mọ ṣàtúnṣe èyí tó ti dá ọlọ́mọdé tó ń bàjẹ́ fásitì fọlọ́lá innahu huwal ghafurur rahim aqimus salat